wẹ́rẹ́ báyìí ni àṣírí náà tú táwọn ọmọlẹ́yìn gómìnà adémọlá adélèké àti adájọ́ àgbà ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n rọ̀ lóyè onídàájọ́ adépèlé òjó ni wọ́n máa ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn tí wọ́n sì tú àṣírí ìdí tí àwọn méjèèjì tí wọ́n fi ń sọ ọ̀rọ̀ burúkú tí wọ́n fi ń tako ara wọn torí pé gómìnà padà yọ onídàájọ́ adépèlé òjó ó padà yọ ní ipò ẹ̀ ẹ rántí pé níṣẹ́ ni wọ́n fi ẹ̀sùn àṣemáṣe kan adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n yọ kúrò nípò ẹ̀ tí wọ́n sì ti fi onídàájọ́ David Afọlábí tí wọ́n ti fi rọ́pò ẹ̀ báyìí o ṣùgbọ́n níṣẹ́ ni àwọn ọmọlẹ́yìn gómìnà Adémọ Adélèké ń sọ pé ohun tó ń bí àwọn nínú tó tó ń bí gómìnà náà nínú inú bí wọ́n ṣe fẹ́ lu ọ̀rọ̀ máyẹ̀ ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwé yunifásitì Odùduwà yunifásitì tó wà ní ìlú Ìpótìmọdù nítòsí Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn olóyè Rahmon àtọ̀bàtẹ́lẹ̀ Adédọ̀yìn níbi wọ́n ṣe ní onídàájọ́ Òjó ó fẹ́ lu ọ̀rọ̀ náà láti fi gba gómìnà Adeleke lórúkọjẹ́ wọ́n ní onídàájọ́ Adépẹ̀lẹ́ Òjó inú ló wà lẹ́yìn àwọn kan tó ń gbèròyìn kiri wípé nítorí tí gómìnà Adeleke Adémọ́lá Adeleke wàá bá òun wípé kóun tú okun ọ̀ràn lọ́rùn olóyè Adédọ̀yìn lórí bí wọ́n ṣe fẹ̀sùn ikú ọ̀dọ́ baálé ilé ẹni ọdún mẹ́tàdínlógójì kan ìyẹn Timothy Adégòkè tí wọ́n lọ pa sínú ilé ìtura Hilton hotel tó jẹ́ ti olóyè Adédoyin bẹ́ẹ̀ ṣe fi kan olóyè Adédoyin débi pé ilé ẹjọ́ ti dájọ́ kú fún un wọ́n ni onídàájọ́ Adépèlé Òjó inú wà lẹ́yìn báwọn kan ṣe ń gbèrò kiri pé nítorí pé òun kò dá gómìnà Adémọ́lá Adélékè lóhùn láti fagilé ẹjọ́ olóyè Adédoyin kó tú sílẹ̀ inú jẹ́ kó fẹ́ẹ́ gba ipò lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nígbà táwọn ọmọlẹ́yìn gómìnà Adémọ́lá Adélékè sọ̀rọ̀ ọlọ́rọ̀ kò rí bẹ́ẹ̀ kódà wọ́n ní tó bá jẹ́ pé àwọn fẹ́ tú Adédoyin sílẹ̀ ni àwọn kò tiẹ̀ ní bá débi tí wọ́n fi dájọ́ ikú fún wọn ní níṣe ni gómìnà yóò ti pàṣẹ fún kọmíṣánná ọ̀rọ̀ ìdájọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti sọ fún adájọ́ agbẹjọ́rò Timothy Adékògè èèyàn amòfin Fẹ́mi Fálànà ibi kan máa ṣẹjọ́ náà mọ pàwọn òṣèjọ mọ ṣùgbọ́n wọ́n ní onídàájọ́ Adépèlé Òjó ó fẹ́ fọ̀rọ̀ náà bà àwọn lórúkọ jẹ́ ni nítorí pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC gan ni wọ́n ń ṣiṣẹ́ fún olóyè adédọ̀yìn ramon adédọ̀yìn láti jẹ́ kó bọ́ nínú wàhálà tó wà tó sì ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc náà àwọn ló tún wà lẹ́yìn onídàájọ́ adépínlẹ̀ odò àti pé kò ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó ń takò gómìnà adémọ́lá adélékè ẹni tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún lòun náà máa ṣàtìlẹ́yìn fún tí wọ́n sì ní gómìnà adémọ́lá adélékè kò mọ òkun nípa ẹ̀sùn tí wọ́n fi ń kàn án.